Mm-hmm. wà lẹ́jọ́ kómi ara rẹ̀ ń padà kẹ́jà ara rẹ̀ ń padà kórì rẹ̀ ń pé. ó ṣe èèwọ̀. èèwọ̀ òbẹ̀ kì í lùlù bó wá lùlù bíbẹ́ ní bẹ ṣójé ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ ṣójé ẹ ti kọ́ òrù ẹ ti rúbi oyin. mo fà á lé ọ lọ́wọ́ àmọ́ nǹkan tí mo mọ̀ tó dá lójú ni pé ìwọ ọ̀pọ̀ ayélujára ti kọjá ẹni tó lè jẹ́wọ́ a ní ọ̀nà bí àwọn èèyàn wa tó wà láhàámọ́ bí wọ́n ṣe wálé oní ẹja sán báyìí. onígbèsè tí ò bá gbẹ̀mí ó ṣe tán tí ó gbẹ̀mí nù àkùsákù la ṣe kọ́ ọ́. ìdí àwọn àyè ya ni pọ́bì ni o wọ́n sì lè gbé àwọn méjèèjì báyìí làwọn fi rí i. ààrẹ mọ́ ọba ẹ wá lè fẹ́ sọdún oyin ṣé wọ́n lèmi mò ń ṣe yín ni. Hmm, àràpàjà ìwọ ni dákun gbà mí kó gbà lóòrùn. tá a bá fẹ́ sẹ́kù kò tá a paná rẹ̀ pátápátápátá tí ò ní gbérí mọ́. ọ̀ká rè bàbá hmm. àfikà ìṣìgbà wò. ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ fire on the wall èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ó máa ń ṣe mí. ẹni pé kí tó mi. tó tó ń ba ayé mi jẹ mo máa fún ismail mo lè kú nítorí owó. Ah! orí ẹjọ́ ọmọ ní problem lọ́lọ́run fi pé káwọ́ ló lọ. tó bọ́ fún àwọn Yorùbá náà ni pé ajá tó ń rí ni tó ń jù tó wá bẹ̀rẹ̀ sí rí ni tó tún bẹ̀rẹ̀ sí ní gbó fáàmù pé nǹkan mi wà kábíyàmọ. àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ń tàpá sínú ìmọ́lẹ̀. wọ́n ní ẹni burú mọ̀ ẹni tó bá sọ fún mi. ilé ìbá wọ́ ti twenty million wọ́n mi lọ́lẹ̀ fẹ́ yá o tí bá ti yá ẹ lówó oṣù mẹ́ta lẹ́dá tó bá ti ń pé aago méjìlá ọ̀sán ọjọ́ oṣù kẹta tọ́ba ilé ìṣẹ́jú kan ilé ìra. ẹ má ti conclude o. ni ọwọ́ ẹ̀ wá ọmú èṣù kò fi fọwọ́ kàn. bó ṣe wà mọ́gbọ̀n ni kò lè já láéláé. Ah, ajá kan ìjámọ lẹ́yìn ẹ̀ àṣẹ lóòótọ́ ló wí àwọn àgbà wọ́n ní ẹni abínibí ń darí. mo pe délé ládé ó ti búlọ̀kì mi. ẹ ló ṣe é. ẹ ní ọkọ mi. ẹ má pè mí mọ́ o ẹ kú ta dé yìí ẹ ká ẹ ká gé kọ́kọ́ kò máa lọ́lọ́. wo èmi àti ẹ àjọ máa price àbí. Eh, oh darling ah you know i love curds. <laughs> i love you so much. i love you. Mm. wow this is a pleasant surprise. èmi ló ṣàdúrà nǹkan tó tó báyìí fún mo ti sọ fún ẹ pé màá surprise ẹ. gifts and gifts I love all gifts. so which one this or this. I start with this. okay. Bíbí wọ́n zi ẹ̀ kí ló fi sí i? <laughs> Má ṣe o, má ṣe o. ti pọ̀ ju èmi nìkan. Ah. Thank you. Okay. I guess this is chocolate. Looks like a choking factory. <laughs> um, oops. Yeah. Thank you, God. and this looks like a wristwatch. Is that what's there? Ah, surprising now, but would you expect me to... You open yourself and see. Okay, it's a wristwatch. <laughs> Gosh. Well, you can not open it, yeah? Okay, so, to love So, long time of getting drunk in our living room and staggering to our bedroom to have <laughs> fun. And we're going to do that in old age. Cheers. <laughs> ọkọ mi hmm. thank you ó kú tọ́jú mi ó kú I want to specially thank you for the way you love me. Kò ń ṣe gbogbo ọkùnrin ló máa jẹ́ kí ìyàwó ilé ẹ̀kọ́ fún mi. Ó máa jẹ́ kí iṣẹ́ ẹ̀kọ́ tó bá wù mí. You take me out, we catch fun, we have fun, we play, my children are happy. Ó ṣe gan-an. A máa bára wa kalẹ̀. Mi ò ní wá ẹ̀ tì o àjọ máa gbó papọ̀ ni a máa darúgbó I want to do this with you till old age. àmín àmín àmín ah baby ó ti pẹ́ ẹ́ you been through everything with me látàyè yàrá kan hmm. tí a fẹ́ wọ kó lọ sí one bedroom flat. Sorry, uh, I, uh, I need to get um, something beautiful here for my wife. I want to surprise her. So, um, like, what, do you call this? Boo-boo. Oh, boo-boo. Call it boo-boo, yeah. That's what I want. yeah. <laughs> Can show you different ones. Okay. This is a boo-boo. It's wow. a free size okay. to actually size out well. Okay. Yeah. And uh, there's another one. See this, sir. Uh, No, no, I'll go with this. I'll go with this. I love this. I love this. This is buy, You can buy some more for her. She really appreciates it. Okay. We have abaya. Uh, what? This oh, abaya. Oh, is this what you call abaya? Yeah, this abaya. Only little pọ̀ nle now. So. Ah, she will love this, sir. Good, good. It's really uh, beautiful. Okay, sir. no problem, no problem. Uh, I'll have this. I need to make a call right okay, now. Okay, sir. Mm. hello Bayo. ọmọ owó labí <laughs> oh serious oh serious eh, jọ mo check mọ́tò kan ní ọ̀dọ̀ ẹ lánàá so um, and your boy kept telling me pé mọ́tò yẹn dá ó dá ó dá ó dá ah ìyàwó mi náà mo fẹ́ rà fún kìlọ̀ mi <laughs> ok eh, ó mọ̀ kan bá mi sọ fún mi yẹn kó pàdé mi ní ọláyíwọlá junction kó gbé mọ́tò yẹn wá ah ṣé mo jẹ́ lówó tì ní <laughs> ó bàjẹ́ ṣé mi ò ní sẹ́ẹ̀ lówó ẹ̀ sí <laughs> I'll transfer the money right away. Uh, okay, okay, fine, fine, fine. Mm. No, no problem, Oshi. Oshi, Oshi, good. Okay, um, help me to package yeah, the... I will yeah, do that now. Yeah, thank you. I think, I, I, I love this. I love the this. turbans. Yeah, I love, yeah. I love the turban. I'll, I'll, I'll, I'll I, love it on her. Yeah, it's actually very cool in case wọ́n bá bí ibi bíbá ẹ lọ́wọ́ mi. Karina Empire. Karina Empire. Yeah, Karina okay. Empire. Thank okay. you so much sir. 啊！我究是谁？我，我，哎，我究是谁？我究是谁？我到底会不啊！到底会我到底 Baby, the movie is almost over. I know, they've shown this movie more than several times and you're still watching it as if you're home <laughs> for the first time. Look, I enjoy it now. Okay, babe. Hmm? Look at me for by so. And mm. please promise me you won't be angry. Okay. Okay. Um there's this um, assignment something we need to share. And uh, so mo ò dẹ̀ lè kọ́ mo ti try láti yẹ ìrìn àjò yẹn but kò ṣeé yẹ and nǹkan tó ń bọ́dà mi ni wípé ó máa affect wedding anniversary tá fẹ́ ṣe. Ah, that's not going to be a problem. Eh? mi ò lè bínú now it's okay because o oh, lọ́nà mi ọ̀nà tó mọ̀ náà lélẹ̀ òun náà dé ló máa tọ̀. Um, bóyá o ò bínú like you're not angry. no You're not angry? Wow, wow. <laughs> Okay. In that case, ó mì for the first time that yọ ọdún tá a marry, I'm gonna miss our wedding anniversary. But I promise you this, bí mo bá ṣe ń dé báyìí, a máa celebrate a big time. Ó máa You ti tẹ́lẹ̀ gan. Iṣẹ́ yìí ṣe ní ìtọ́jú, in yìí ṣe ní ìbéèrè. Hmm. Ìgbà tí òun ṣe pípa àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe wedding anniversary lélẹ̀ to bá ti dé, then àwa ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. Hmm. jọ ṣé wọn ló sọ yorùbá ń sìn ah, yorùbá ẹ̀ um. máa ti dùn kẹ́ <laughs> tí mo tiẹ̀ ní cause àti correct ẹ̀. ok so èmi nìkan kọ́ ni màá máa fi ṣúgà sáárọ̀. but má jẹ ṣúgà jù wọn ló máa suffer o. Hmm. really. ṣùgbọ́n hmm, ah, ah, suffer it má fún mi ṣúgà. ọ̀rẹ́ mọ̀ mi fún ẹ mọ̀. <laughs> ok o ṣe ìwọ ọgbà ilé kò fi wọ mọ́tò ẹ ṣe gbọ́n sà ṣé o pé mọ́tò yóò ní disappoint. ẹ má wọrí ẹ má wọrí it's a very good car ẹ fọkàn balẹ̀ ok o ṣe gan you sure. very sure sir. ok o ṣe o lè máa lọ. thank you very much sir. Mm. ẹ ṣe sir. all right. yes ah, no no no no kó wá gbé fún rẹ yes. My love ilé ah she's gonna love this My love ẹ̀ bàjẹ́ babe. Babe, I'm home. Ah. <laughs> kí ló ṣe é. babe ayé. ah babe babe babe. babe. Ah. ah. babe. àwọn nǹkan tí mo ṣe fún tí eh, eh, babe babe whatever it is ama eh, tètè ẹ wojú mi kó bá mi sorrow now please babe babe okay please i i i beg you in the name of god kàn sílẹ̀kùn fún mi jọ torí ọlọ́run jọ jọ torí ọlọ́run please baby. wà lọ wà lọ mo wọlé wà lọ i don't want to see you just go. babe please i beg you mo fọlọ́run bẹjọ sílẹ̀kùn fún mi jọ torí Ọlọ́run tó bá nìkan tí mo ṣe fẹ́ wàá ṣàwojú mi tó a fi sọ fún mi now please jọ now. babe babe babe babe. Uh, eh, Boyin Boyin please talk to me kí ló ṣe hmm? just talk kí ló kí ló what is wrong with you. <laughs> exactly what kí ló ṣe kí ló ṣe gbogbo. I'm sorry fún ronú tí mo gbé wá but ìwọ ni kò má bínú mi ò bínú sí ẹ just tell me kí ló ṣe mi ìjọ tí mo àti ẹ ti ń gbé pọ̀ mi ò rí ẹ báyìí kí ló ṣe ẹ gbogbo. Ah, ah. But you're not talking to me please. Oh damn it, I'm bó ṣe ń ṣe you know i don't like to see you sad. Me no, mommy, mi ò another àtàná tó ti sọ fún mi pàrọ̀ àbúrò mi ìyá kó wà lọ́sibítù ni mo ti ń ṣe bákan bákan. ara what so torí pé ara àbúrò ẹ ò yọ wà lọ́sibítù ló ṣe ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ báyìí. kò yé mi náà kò yé mi mi mọ́ mọ́ mo ṣàrí para mi ò ṣe bákan bákan wà bínú má bínú. bọ́yìn okay fine um, báwo ni ara àbúrò ẹ̀. ó ti ń balẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n mi ò tí ì lọ wò ó. ok jíjà lọ wo nìyẹn dẹ̀ nípa ipò olùjẹ́ kó máa ṣe. àní ló wọlé ní jẹ́ má jẹ́ ká lọ má jẹ́ ká lọ wọlé ní bàjẹ́. ó rẹ̀ mí ni ó rẹ̀ ni tó bá ti dọ̀la máa lọ wò ó. Eh, is there something you are not telling me? <gasps> Anything? Nothing mo sọ fún mi pé ó máa délé ni. bí mo ṣe bá ẹ gan o kàn o kàn fi gbogbo bó ṣe ń ṣe o kàn fi ruin gbogbo plans mi ni have you forgotten ẹni ni anniversary wa now our wedding anniversary èmi kàn parọ́ fún ẹ pé mo fẹ́ travel ni mo travel kí n lè ráyè ra àwọn nǹkan tí wọ́n fi surprise ẹ̀ mo dance tí o ń ṣe i don't even know how to describe your your, your sudden um, change of mood. Um, jẹ́ ká we need to go inside now. ara màá bẹ̀ màá bẹ̀ màá bẹ̀. o ṣọ́pù oníṣẹ́ ní drama mo ti bá is that a promise? ọjọ́ tí mo dé ayé torí ṣẹlẹ̀ kí ló ṣe what. bàtà tó kó sórí bẹ́ẹ̀dì ni. ah no no at this point you need to tell me bóyin kí ló ṣe ẹ kí ló ṣe ẹ o ti ń jẹ o ti ń ṣe ẹrù mi náà kí ni gbogbo eléyìí náà létí bàtà tí mo come here come here come come come no something is sit come here bóyin what is wrong with you talk to me nǹkan kan ti ń worry ẹ náà bóyin sí i opó òun farapamọ́ fẹ́ tó máa wẹ̀ just talk to me o ti o ti ṣe àdùbàmí o ti ṣe bẹ́ẹ̀ dípò kọ́kọ́ ti ṣe é now what is all this now adé sọ fún ẹ o down o down o down. mi ò bínú ìwọ ni kò jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ́. ok má má bínú pé i'm beginning to sound harsh but babe you need to open up to me. don't worry i'll be fine. you'll be fine oh i'll be fine fine. When you say I'll be fine, that means you're not fine. <gasps> oh, wow, okay. Oh. But you talk to me now. What is wrong with you? Okay, see you. Oboshe look, one rear. You look so unkempt. Imagine kò ṣe wípé mo ṣe ní last three years tí mo káwọn ọ̀rẹ́ wálé kí wọ́n káwọn ọ̀rẹ́ wálé kí wọ́n á rí ẹ̀ báyìí. looking so tacky, so dirty. When we When did you, when did you, this is a shadow of you. This is not you now. Okay, for my sake, don't if to listen at least do make up. So wear your wig. Oh, wig, eh, look beautiful for me. Let daddy see you and be happy. Ta ló máa with the way you look kó she ṣe kíní poison for me. okay, Mutibo, but on one condition. What? Hmm. Your mood will need to change. We are smile. Hmm. That's fake. Mm. Better. Hello, Dana, for me. Where, where we can be? Hmm, just wait till trust me. Okay. ṣé kò ṣe wípé nǹkan tí ń ṣe bọ̀yìn báyìí ṣé kò ṣe bó fẹ́ ní mental problem wọn máa níbí ìran mi ìwọ ló máa ṣàánú mi òkè ní ibo ló ti kó nǹkan burúkú yìí wọ́n bá fi sọ di kí mo lè yan kan change bẹ́ẹ̀ something is wrong maybe I should call my doctor friend. ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára torí pé ayé ń dógó torí pé ayé ń dógó jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára torí pé ayé ń dógó torí pé ayé ń dógó ìlú kan bẹ́ẹ̀ tó jìn ìjọ̀run lọ ìlú kan bẹ́ẹ̀ yeah, tó jìn ìjọ̀run lọ inú ló ń jẹ́ kò sẹ́ni mọ bó ti jìn tó. ṣe ni bi sókè. you want me to get you some water. ọmọ yomi tí mo ti mú lórí dání ẹ bẹ́ẹ̀. ọṣọ. Baby, baby, baby, baby, what is it now? Then I found a shelter. You know, you know me, Bono tátẹ́gùn máa fẹ́ sí mi náà. ah but everybody thinking this is working fine. Ah. Hmm? are you okay? ah Dayo don't scare me o nígbà mi ṣe ń ṣe é sí. kí ni ojú ẹ̀ ń pọ̀ kí ni kí wọ́n Dayo stop jàre à kí what is it? chad say something tí ẹ bá mi sọ̀rọ̀ calm down okay má sọ kankan yà calm down don't say anything ah, àní o má sọ̀rọ̀ mọ́ calm down ah Dayọ̀ ní sùúrù ní sùúrù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ní ṣe kí lọ mú mi wá òun ní rárá pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe náà I need to understand you are not saying anything sọ̀rọ̀ náà sọ̀rọ̀ okay okay má sọ̀rọ̀ ó yá má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ àní ó má sọ̀rọ̀ ha mo dáràn ẹ bọ kí ló ṣe é náà kí ló kọkàn ṣe é tẹ́lẹ̀ náà ẹ eh, ṣe bá tíjọ́ ṣe é látẹ̀kọ́ tí ẹ eh, eh, Dayọ̀ ha mo gbé ní sùúrù ní sùúrù calm down pẹ̀lẹ́ ṣáre máa wọlé pẹ̀lẹ́ ẹ Dayọ̀ mm-hmm. kí ni kí ló ṣe é bí I don't understand what you are trying to say. dominicano. Creo, gbà mí jọ torí ọlọ́run náà jọ jọ jọ ok ọ̀rá gbé ẹsẹ̀ ọ̀rá ọ̀rá máa ọ̀rá máa ọ̀rá baby please now please ah ìwọ lọ máa ṣàánú mi ok máa ọ̀rá máa ọ̀rá máa ọ̀rá just easy easy easy ok the stairs you are climbing down you are going okay a little yeah <laughs> ah, ah. thank you thank ah, you kí ló ṣe wọn. okay bá mi gbé kiri. Ah, bóyá bá mi sílẹ̀ kúrẹ́ bá mi sí bá mi sí bá mi sí. mami dodododo kò lè lọ bẹ́ẹ̀. ẹ pẹ̀lú náà. bàbá mi ti wọlé. kò ṣe bá mi ṣí géètì ṣí géètì fún mi jàre. ọlọ́run fún wọn lálàáfíà o. ọjọ́ àti ìbẹ̀rù lásán ló ń ṣèyàwó yín o ẹ jọ̀ọ́ ẹ kí n béèrè lọ́wọ́ yín kí ló ń bá wọn lẹ́rù. kò yé mi náà èmi ò mọ nǹkan tó lè máa bà lẹ́rù bóyá tọrọ àbúrò ẹ̀ ló sọ pé wà lọ hospital bóyá ẹ̀ ló ń bà lẹ́rù but eyín ò tó nǹkan tó lè bà lẹ́rù. ẹ máa ní láti bá wọn sọ̀rọ̀ dáadáa kí wọ́n má ronú mọ́ because ìrònú òun máa ń fa àlékún ríru ìfúnpá sókè o ṣe ti understand so kẹtó kún bíbá yín sìn máa make sure pé mo kọ oògùn kan fún yín tẹ́ máa rà ní pharmacy wa ń bí kọ́ dẹ̀ make sure pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ní alẹ́ ó wà very very important and tó bá dẹ̀ ti lò wọ́n need rest. ẹ jọ ṣé ó lè lògùn yẹn láti bíbá ẹ ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lára ẹ. wọ́n lè lò tó bá lò náà ó ń ṣiṣẹ́ lọ ni then tó bá délé kí wọ́n rest that's very very important. Let's go. gan. ṣó ti gbọ́ ṣé kí n bẹ ẹ lọ sí kitchen kí n bẹ ẹ make tea. ok but o kàn lè sùn báyìí now at least lọ sí bedroom kó gbogbo stress tó wà lára kó wọ́ọ̀sẹ̀ off ṣó ti gbọ́. ẹni bá finú ẹnu mm, ó ti jẹ́wọ́ ọ̀rẹ́ ó ti tọkàn ó sí mọ́ káwọ́ ẹni bá rìn lókù o ẹni àgbébí ní bíńdà ni ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣe ìbínú ọjọ́ ti re bí àná ó re bí àná ó re bí àná ó re bí àná ayé ń dògbò ó ń dògbò ọjọ́ ti re bí àná ayé dorí kodò ọjọ́ ti rẹ̀ bí àná ayé ń dogo. bóun ẹ̀ kó fara jìyà bóun ẹ̀ kó fàyà gbọ́ta wọ́n máa já ẹ kulẹ̀ láláìrò tẹ́lẹ̀ ìfẹ́ ló fi ń bá wọn lò ṣùgbọ́n wọn ò fẹ́ dénú bó bá gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ ọ̀rọ̀ wọn ká ṣàfi sẹ́nu dákẹ́ ni ó ó ó ẹ ṣáà ti máa ṣọ́ra òun náà lẹ máa mọ̀ ìbò láyé yìí wá lọ òun dògbò yẹ. ọjọ́ ti re bí àná. ọjọ́ ti re bí àná. ó re bí àná. ó re bí àná. ọjọ́ ti re bí àná. Mm-hmm. ayé ń dògbò ó dorí kodò hmm, ìwà ìbàjẹ́ gba ẹ̀ kan ó gbà yé ó gbà yé ó gbà yé kan. ayé ń dògbò ọjọ́ ti rè bí àná ọjọ́ ti rè bí àná ọjọ́ ti rè bí àná. yé Dayọ̀ ah ẹ eh! eh! bóyí bóyí bóyí bóyí babe bóyí bóyí bóyí bóyí get up get up get up get up get up wàhálà tiwa má bọ̀ má bọ̀ má bọ̀ get up now dìde dìde ìdí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa bọ̀ má bínú má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ wá wo nǹkan wá wo nǹkan tí mo rí. kí ni nǹkan tó ṣẹlẹ̀. bóyá má bọ̀ má bọ̀ má bọ̀. yéèbọ̀ kò yé mi. má bọ̀ má bọ̀ má bọ̀. kí má bọ̀. má bọ̀ èèyàn kan ti fẹ́ èèyàn kan ti fẹ́ bìlà kí wọ́n ti fẹ́ kó bá wa wó dayọ̀ wó dayọ̀ wó dayọ̀ wó dayọ̀ má pariwo má pariwo má pariwo wó dayọ̀ wó dayọ̀ náà thirteen. ẹ eh, kí ló ṣe wá sùn síbí bọ́lẹ̀ tí ń bọ̀ bọ́lẹ̀ wà. kí ló gbé bí ọmọ ìfọwọ́sọ sùn kí ló kí ló sọ ẹnu pípé bọ́lá tí ń bọ̀ ṣé mi mọ ọ̀kọ̀ọ̀kan pẹ̀lú ṣe mi wọ ìwọ nìkan mo bá nílànà báyìí náà wọ́n ti fẹ́ kó bá mi ní this is a black wọ́n ti àkóbá eh, nílé. ẹni tó mú owó yóò sùn ẹni tí kú ẹni tí kú ẹni tí kú. yé. uncle Dayo uncle Dayo. ẹ eh? uncle Dayo. uncle Dayo. no no no the question is ló ṣe débi. báwo lè wọlé báwo lè ṣe. báwo lè ṣe bí tí bá wo ṣé mo rí lánàá ni mi ò rí lánàá mi ò rí ń jẹ ta náà. Ah. Ah, àwọn tó ń lé mi ti padà bá mi wọ́n ti bá mi wọ́n ti bá mi. Dayọ̀ ti kú. wọ́n fi kó bá mi ni wọ́n fi kó bá mi ni. ọlọ́pàá mi ti máa wo lọ́rọ̀ òṣùwò lọ sọ lẹ́nu. ọlọ́pàá tá a máa ṣe ni ọlọ́pàá tá a máa ṣe ni má bọ̀ ẹgbẹ́ àwọn láyà ẹ̀wọ̀n bó ṣe máa ń ṣe lọ síbi yẹn pé wọ́n máa dáhùn gba ṣé bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ yẹn rárá bẹ́ẹ̀ kọ́ báyìí ló ṣe máa ń ṣe báyìí one two three àná yọ kókóró kò tẹ̀yàn láyà dáadáa mo gbé mo gbé gbèsè mo dárò àlùjẹ pọlọpọ pọlọpọ omi ò fẹ́. báwo ni kí pọlọpọ jáde tó fẹ́ tó tó kí ló tó tó tẹ́lẹ̀ lò kí báwo ni kí bọ́lá sọ pé ìdájọ́ yẹn ń ṣe lébi kí bọ́lá sọ pé ń ṣe lébi mo mọ̀ kó tó máa ṣe ah. ni mo dáràn gbèsè ara ni mi ah, ara ni mi ah, ara ni mi ara ni mi bébì bébì ó dà pé wait wait wait ó dà pé bóyá lọ́la oh, ìwọ ló wá jí mi lójú òru ìwọ ló wá jí mi láàárọ̀ yìí o lọ́la o ti múra bí iṣẹ́ o oh, lọ́la jọ. Oh. wọ́n lò ó dé sálẹ̀ dàbọ̀ mi ṣáájú. mo dárò. mo bá mi bẹ́ẹ̀ ṣe kí ni mo bẹ́ẹ̀ sọ. báwo lẹ ṣe wá ṣètò dé báyìí mo dárò báwo lẹ ṣe ṣe tó fi rí báyìí. báwo mo ṣe ṣe bíi ti báwọn kí ló ń sọ lẹ́nu iná ṣùgbọ́n kó bá mi ni. Mr. Ọlákànmí kí ló dé tẹ́ fi pa ọ̀rẹ́ yín. irú ìbéèrè tí ẹ ń bi mí ó strange sí mi àkọ́kọ́ childhood friend mi ò ní Dayọ̀ ẹ̀kejì. E alábàádòwòpọ̀ mi ni so kí ló fẹ́ mi tí màá ní mo fẹ́ pa business wa dẹ̀ ń grow oníkálukú ń ṣe dáadáa why tí màá ṣe pa why. ó dàbí pé ẹ ò mọ bí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bó ṣe tóbi tó wọ́n ní ta ló já apá ẹ ní ẹ̀ omi tó já apá apá rẹ̀ ló mì jọwọ́jọwọ́ lọ́wọ́ yìí àbí ẹ mọ̀ wípé ẹni tá bá bá apá lọ́wọ́ ẹ̀ òun ló já apá ni nínú ilé yín ni wọ́n ti bá òkú olóògbé tó jẹ́ ọ̀rẹ́ yín ju gbogbo ẹ̀ lọ alábàádọ́wọ̀pọ̀ yín ni so dájúdájú ẹ máa ní reason láti pa. reason láti pa kí n lè kó owó tó ṣe pé mi kankan ni mo invest like eighty percent of the money ló máa ṣàánú mi ta ló wá fẹ́ ṣèdájọ́ àfẹyẹ́pin ẹran kí ni mo fẹ́ sọ báyìí tí ẹ máa gbà gbọ́ mi ò mọ kankan pa ètò dayọ̀ mi ò mọ kankan pa ẹ̀. ẹ gbọ́dọ̀ mọ bó ṣe jẹ́ ẹkùn náà ò jẹran àná àyàfi ìkàsí ẹran ìkànsè ló wà níwájú ẹ̀yẹ ọlákànmí ẹ gbọ́dọ̀ mọ irú ikú tó pa ọ̀rẹ́ yín bóyá ẹ ò mọ̀ pé ẹ̀wù ọ̀ràn lẹ́wọ̀n yìí. ọlọ́run ní jẹ́ kí n wẹ̀ wọ̀ ọ́ rí mi kọ ẹlẹ́dàá mi kọ ọlọ́run ní jẹ́ kí n wẹ̀ wọ̀ ọ́. torí pàkúté tó mú yín ọwọ́ ló ti mú yín o kò kí ń ṣe ìgbọ̀nwọ́ rárá. Ah, ah. ṣé ẹ fẹ́ kí n di omi sẹ́nu kí ni mo fẹ́ fẹ́ náà ni ẹ ṣáà lè fọ́ọ̀sì mi kí n jẹ́wọ́ nǹkan tí mi ò ṣe mi ò mẹ́nìfẹ̀ nípa ipò Dayọ̀ kí ni mo fẹ́ pa Dayọ̀ fún èmi kan mo bá bẹ̀rẹ̀ business tó bẹ̀rẹ̀ why why why why should I why would I even. ẹ máa gbọ́ ọ̀rọ̀ rírùn mi àbí Mr. Lákànmú ṣé o mọ̀ gbọ́rọ̀ tó ń sọ yìí ó ń rùn létí ni ẹ̀wọ̀n ayérayé ló fi ń ṣeré yìí o. Ọlọ́run jẹ́ ń ṣẹ̀wọ̀n ayérayé. tó o bá ti rẹ́dì láti jẹ́wọ́ kó o ṣàlàyé nǹkan tó wà nílẹ̀ o máa ṣe ẹ̀wọ̀n Mr. Ọlákànmí mi ò bẹ́ni tí ń pẹ́. madam ọlákùnrin ẹ̀yin àtọkọ yín lẹ́jọ́ pa ọ̀rẹ́ ẹ̀. èmi kọ́ èmi kọ́. ṣọkọ yín wà ní. ọkọ mi kọ́ ló pààrẹ̀ nǹkan ló pààrẹ̀. ṣé òkú tó wá kú sínú ilé yín ló para ẹ̀yìn. àbí òye mi mọ́. kò yẹ yín. arákùnrin yóò ti mọ ọ̀ràn tó tọrùn bọ̀ ah, àbí ó wá fẹ́ máa fún wa lóko dídí ṣan kò fẹ́ ká mọ ibi tí iná ọ̀rọ̀ ti ń jó bọ̀ wọ́n fẹ́ pa ọ̀rọ̀ yìí láró fún wa nù wọn ò fẹ́ kí ojú aláró rí ìsàlẹ̀ ìkòkò aró àmọ́ kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe a gbọ́dọ̀ rí fín kókó ọ̀rọ̀ yìí. wọn ò mọ̀ pé àròyé ni iṣẹ́ ìbákà hmm. ọ̀ràn gangan ni iṣẹ́ tiwa tí wọ́n bá mọ̀ pé ọ̀ràn gangan ni iṣẹ́ tiwa ni wọn ò ní máa pe àfin ní adúbí àrùn fún wa. bóyá rò ló bá wọn àbí ara wọn ò tí balẹ̀ bóyá òkú tó kú yẹn ó mú ẹ̀rù bà wọ́n ó ní ó kí wọ́n jẹ́wọ́ tá a bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ tá a ti ọwọ́ bọ̀ wọ́n ní ọpọlọ hmm. bóyá wọ́n máa jẹ́wọ́. i'm very sure hmm. tá a bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ wọ́n máa jẹ́wọ́. bẹ́ẹ̀ yá ká sì fún wọn tàn. ìkànnì ẹ ọ̀daràn ni ẹ́ ọ̀dájú tún ni ẹ́ pẹ̀lú Mr. Ọlákànmí so o lè torí pé ìwà àti ọ̀rẹ́ ẹ̀ da business pọ̀ kò dẹ̀ pa á láì tí ẹ̀rọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti máa fi ikú ẹ̀ tó ti máa fi bà láyé jẹ́ ǹjẹ́ o mọ̀ wípé ìyàwó olóògbé ti jẹ́ ká mọ̀ pé ilé ẹ̀ ni ó dágbére ní ọjọ́ tí ikú ti pa O hmm, máa lo gbogbo agbára tí mo ní máa fi make sure wípé mo sì yẹn dé inú ẹ̀wọ̀n ó ní ìkànnì ẹni ah! ó burú o. Hmm. máa make sure pé ìwọ ọkùnrin ò dé ẹ̀wọ̀n ti yín ẹ orúkọ ẹbí yín ẹ orúkọ ẹbí ọkọ yín ok tí gbogbo yín ò bá tiẹ̀ wá jọ yín lójú ẹ tàwọn ọmọ yín ẹ wo tí wọ́n máa wà báyìí wọn rí ìyá wọn rí bàbá ẹ mọ́rùkù tí wọ́n wà. ṣe obìnrin ni mí. I'm ready to help you you need to help yourself. Oh, oh, you want to tell me something? aláṣẹ kejì òrìṣà ló rán ni níṣẹ́ ló rán ni níṣẹ́ lọ sí òkè odò ọba. are going have a stepmother. No, that you control now. How long will I come up orí ní dé yìí you wedding tí wà lóye kẹ́ máa plan. Kí n tiẹ̀, bẹ̀bẹ̀ mi mo lọ́kọ mi. Àṣìbí ẹni pé ó ní store kan tí wọ́n ti ń ta ọkọ̀ tó kọ̀ yẹ kí n débẹ̀ kí n kówó sílẹ̀ fún wọn pé mo fẹ́ ra ọkọ̀ tí mi ò lọ. Wọ́n ti sọ fún mi mi ò bìlíì. Èṣù téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́, wọ́n sọ̀jọ́ áńgẹ́lì téèyàn ò tí ì pàdé lọ. Ò ní ẹ̀kọ́ kan. Mọ́mí ẹ máa bẹ̀ mi, ẹ lòun yẹn fún mi o mi ò lè gba ẹ́ fínú rárá ni. olúwa ṣe wò ó. oh good good. ṣé o mọ̀ pé ẹlẹ́rìí kò ní fi òun àti lọ́wọ́. ọlọ́run ní jẹ́ kí nǹkan ṣàrè kankan náà àwọn méjèèjì. o ti ẹ̀ try kí lè try ẹ̀. iṣẹ́ ìṣeré ìyẹn tí kò rí serious. ó mọ bó ṣe jẹ́ lọ́wọ́ mi o. yeah this is five four four four five yes emergency. are you gonna shut the fuck up. ọ̀ ní sọ orí ah báyìí ni mo máa ṣe nǹkan tèmi kò lè yí padà. dáàdi kò kankan tó jọ o ẹ wò kan mọ́mì dáàdi èmi ò fẹ́ràn mọ́ o kò bá mi nílé rárá ni kò lè bá mi lẹ́jẹ̀ ẹ wò kan èmi ò fẹ́ sẹ́gun àbí mo ṣe tọ̀ tí mo bá yọ ọmọbìnrin kan nù lé máa kọ́ lẹ́sẹ̀ dànù. ṣé wọn máa gbàṣà. a jẹ pé mo yọwọ́ mo yẹsẹ̀ ni. orúkọ mi ni Harrison Bakanjuwala. and I am the project manager of that unique Nigeria Limited. So for me, what would you do to a boss that elevates a female subordinate above her superior just because the same boss is sleeping with the female subordinate? Right now, there is trouble. Hello? The coast is clear. It is a boss. Your one will that. You will not succeed! You're always on top of the game. Mr. Mapandrona. Whatever. You mean you are rejecting me? Let him in and uh, make sure nobody comes in until he leaves. I'm suspecting somebody. The person looks strange. Strange? Yes, sir the gate. Nobody goes out. Nobody comes in. Move it. if you want to stay here, you stay here. But you, I control you. Let's go. I am not even going to stay here. I'm going to my house. Uncle, is it true some people are trying to kill me? Oh my God! Yama! I am finished. She was killed this morning on her way to work by a hired assassin. I'm sure you remember what the killer wrote on the visitor's note. That the person behind this killing works here. Please hold on. Let's walk. ló ń ṣẹlẹ̀ gan-an mo pe nọ́mbà ẹ̀ títí títí títí kò lọ mo pe tìyàwó ẹ̀ kò lọ ọpẹ́lọpẹ́ inspector tó rán sí mi ó ló jẹ́ kí n mọ̀ pé wà á bì kí ló ṣẹlẹ̀. Jíbóyè Jíbóyè hmm? jọ torí ọ bóyá bóyá kò jí mi ó dàbẹ̀ ni wípé àlá ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí i like kò sí nǹkan tó rí nǹkan kan tó ṣẹlẹ̀ it's not real right. it's reality ọlákànmí it's reality ilé tèmi lèmi sùn lánàá ibi ìníwọ́ sùn ní àná so wake up to reality Dayo is dead. it's real oh, okay jọ́ tó lọ lọ báwo ni ìyàwó mi mo ti ń tọ́ ẹ̀ láti ibi látàdán wọn fún mi láǹfààní àti rìn ṣé fún ò jẹ́ ṣé wọn ṣe ọkọ tó lè fi pa lára ṣé ó wà òkè. dem dem dem ọlákọ̀ọ́mi calm down calm down mo ti rí ìyàwó ẹ̀ she's fine. Eh, hmm. ṣé wọ́n fẹ́ ní ti ṣe ṣé ó wà perfectly okay. ó ah, dẹ̀ oh, ní sùúrù gbọ́rọ̀ ìyàwó tì náà. mi ò lè gbọ́rọ̀ ìyàwó mi ti i know i love my wife mi ò lè ọmọlọ́mọ mọ́ púpọ̀ náà. i don see your wife i don follow am talk. see you are not my friend any longer you are now my brother we are brothers ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wá nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi. ìwọ ló p jẹ́wọ́ fún mi I no go tell anybody èmi ready láti bẹ̀ gba lọ́ọ̀yà màá bu àṣírí ẹ̀ màá ṣe every necessary thing talk to me. Àjíbóyè ìwọ náà so if ah ah no no no no no no no tí gbogbo èèyàn bá sọ wípé mo padà yọ ìwọ náà believe pé mo padà yọ right. ẹ bọ̀ tí ilé ẹni Dayọ̀ kú sí náà ó lọ ṣe kú sọ́dọ̀ ẹ̀ ó bá ti bìlíìfì kò síyà tó lè bìlíìfì báwo mo ṣe fẹ́ bọ́ nínú ẹjọ́ ìwọ tó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ò gbà mí pọ̀ ta ló fẹ́ gbà mí pọ̀ ta ló fẹ́ gbà mí pọ̀ pé mi kọ́ ni mo padà yòówù ta ló fẹ́ trust mi so you can look me ó lè wo mi lójú bá ìpínlẹ̀ sọ fún mi pé mo pa ọ̀rẹ́ wa. ok nǹkan tí àwọn ọlọ́pàá tí wọ́n sọ pé ìyàwó Dayọ̀ sọ rèé. ọfíìsà gbà mí ẹ gbà mí ẹ jẹ́ ra mi kalẹ̀ nígbà tó kọ́ mi máa jáde ilé láàárọ̀ ó sọ fún mi ó ó sọ fún mi pé òun jáde àmọ́ òun máa ya ilé mi sọ́lá kọ́ mi ìwé ìgbà tó yá mo pé ọkọ̀ ètùtù kù náà àgbègbè àti Mama le koko. Ṣàánú mi. Ẹ take easy madam, ẹ calm down. <laughs> Ẹ sọ wípé ìgbà tí ọkọ yín fẹ́ jáde láàárọ̀. Wọ́n dágbére fún yín pé àwọn lọ sọ́dọ̀ Mr. Ọlákàn. Màmá rẹ̀ kú dédé o. Mm, Kọ́lá Kọ́lá ni màmá jẹ́ bá kópa ẹni ẹjẹ́ ìṣàánú mi. Ẹ dúró ìyẹn lẹ gbọ́ pé wọ́n kú. ah mo gbé mo gbé god god just help me ìwọ náà ṣàánú mi bí o mo kọ́kọ́ pa ikú ayọ̀ mi. ìlú kan bẹ́ẹ̀ tó jíjọ ń lọ. ọjọ́ yẹn ó ti kọ́kọ́ sọ fún mi pé òun fẹ́ travel ó dẹ̀ lọ ṣàdédé ni mo rí tó padà lọ́wọ́ ìrọ̀lẹ́ mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kílẹ̀ tó fi padà wá sílé. ó dẹ̀ ń pé lọ́jọ́ yẹn ó ti mutí o torí bí mo ṣe béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ó kígbe mọ́ mi ó dẹ̀ ṣe jágbe mọ́ mi ó gbá mi létí ah, ah. mo wá eh, eh. wò pé kí ni mo sọ tó ju ẹnu mi lọ mo dẹ̀ sọ fún mo ní òun hùwà báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní nà mí ni. ọ́fíìsà ah, bóyín. màá tó dẹ̀ nà mí mo wà níbi tí mo jókòó sí tí mo ti ń ké wá mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ wá bínú jáde nígbà tó máa padà wọlé wọn àti olóògbé lọ́jọ́ padà wọlé. ọ́fíìsà. olóògbé máa ń wá sílé wa dáadáa ọ̀rẹ́ ọkọ mi ni wọ́n dẹ̀ máa jọ mutí wọ́n máa jọ ń ṣeré wọ́n á bi mí léèrè pé ah kí ló ṣe mí tí mo fi wájú ro? Mo sọ pé kò sí ǹkan kan tó ṣe mí, ọkọ mi ní kó má dà mí lóhùn wípé bí àwọn obìnrin ṣe máa ń yọ̀ nìyẹn. Mo wá fi wọ́n lẹ̀ ní inú living room wa. Wọ́n á lọ sínú yàrá, mo lọ nu ojú mi nù, mo wẹ̀, mo bọ́ sórí bẹ́ẹ̀dì, mo sùn. Èmi ò wá mọ tó ṣẹlẹ̀ lórí ìgbà tí mo fi wọ́n sílẹ̀. Nǹkan tí mo kàn mọ̀ ni pé òun ló wá jí mi láàárọ̀ ọjọ́ kejì pé kí n wá wo ọ̀rẹ́ òun ní inú living room wa. Nǹkan tí mo mọ̀ nìyẹn o. Officer, she's, she's lying. Boye, Boye, this is. Nǹkan tí mo mọ̀ Boye, Boye, Boye this is this is coming your your sweetheart okay look look at me wojú mi wojú mi wojú mi kò sọ no no no no no no you need to o ní láti wojú mi wojú mi kò kò kò sọ kò tó sọ Boye this is this is. <laughs> Omi o ti. Lọ́la tó tún rè. Oyin this is this is this is me. Wọ́n máa tẹ̀lé léṣe. Look at look at me. Look at me. Kọ́lí! Kọ́lí! Kọ́lí! Kọ́lí! Come in, I'm sorry. Come in, I'm sorry. Come in, please. Come in. Come in, Mr. Jimoye. Ah, come in, Oṣere. Come in. Ọba fún wa légúngún látinú egungun wa. Àfi ikọ̀ ọlọ́run ọba kó fún wa ní iṣan látinú iṣan wa. Ẹ jẹ́ ká take it easy o, kó má lọ fa nǹkan mi. Nǹkan tó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ already so you guys need to move on. Tèmi, um, Fọlá. Hmm? you need to move on and èmi náà lélẹ̀ i'm ready i'm ready to take that position even though it can't be the same but anything you need anything you want just call on me I, i'm ready to do it for you ẹ gbà pé bàbá kú bàbá tún kú ni Kẹ́mi hmm? Ìfọlá kẹ má fi ìrònú ṣera yín léṣe. Hmm? it is well. I'm ṣe kàn mí. ẹ pẹ̀lẹ́. ọjọ́ kì í sara mi. ṣé wọ́n ń ṣàǹjẹun. ti bẹ̀wọ̀n bẹ̀wọ̀n what about you? I hope you're eating as well. Hmm. ẹ jẹ́ jẹun kẹ́ ẹ okay. òkè kí nǹkan mi máa lọ wọ kíní yìí hmm. kó tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ hmm? don't worry everything will be fine ṣe gbọ́ pẹ̀lẹ́ ah, ó dùn èmi náà ó dùn èmi. no no no no no ah no ah kò yẹ kí màá yẹn kú náà kéèsì ti bàjẹ́ ẹjọ́ ti dàrú. Hmm. Ah ṣé wọn pé ṣọ́ọ̀kì ló pa máa ń ṣá nígbà tí ìyàwó ẹ̀ tú gbogbo àṣírí ẹ̀ síta. ṣé wò dẹ̀ rò pé irọ́ ni woman yẹn ń pa mọ́kọ ẹ̀. ọkọ ẹ̀ nìyà bàbá àwọn ọmọ ẹ̀ ni wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n jọ ń gbé ni ṣé ó ní any reason láti parọ́ mọ́kọ ẹ̀ ṣá. tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé àjọ ọmọ wọn àtọkọ ẹ̀ ni. ṣé o rò pé kéèsì dẹ̀ ti bàjẹ́ báyìí nígbà tí máa yẹn ti kú ẹjọ́ ò bàjẹ́ o ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìlú kan bẹ́ẹ̀ tó jíjọ ń lọ ìlú kan bẹ́ẹ̀ tó jíjọ ń lọ. ẹ̀yin tí kí ló dé tí ẹ fi kí n mú ẹ bọ́ wá jáde. Ah, mo láì pẹ́sítọ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ bá ti bí wọ́n dáadáa ó yá ẹ dáhùn náà. ṣé fẹ́ gbọ́ mo kú máa ní kó jẹ́ àjáde ah, ìyá jẹ́ àjáde i know òun ò fẹ́ jáde òun fẹ́ wà lé òun ló máa fẹ́ ara ẹ̀ mọ́lẹ̀ òun náà wà ní hmm. òun òun fẹ́ lẹ́hà ní ìyàwó tiẹ̀ ara ta mi irọ́ ìpọ̀. ṣé nǹkan tí mo bí yín yìí tẹ fún mi lésìsì yìí are you sure that that's ah mi ò bí abónìkan mi tó wà ń bẹ tẹ́ fẹ́ jẹ́ kí n mọ̀. irọ́ ló ń pa ìyàwó ẹ̀ tèmi mọ̀ afẹ́fẹ́ yóò ní o fẹ́ jáde o fẹ́ ṣayé ìwọ ló gbé jáde ìkànnì. ẹ eh, but but really really i don't understand this whole fight o ṣé ìyàwó ti ti wọ ni ṣé o máa mú ọ ju ìyàwó ti ní ìyá. èmi fi pé most times i mean tí baby bá fẹ́ jáde tó máa bú mi jáde it makes me relax from the stress of taking care of the kids the home front and it kind of give us time to bond. yeah sure. <laughs> ẹ̀yin kọ́ o kí ni excuse ti tọ̀dọ̀ yín o yes because àwọn ti sọ tiwọn títí yín kọ́. wọ́n máa dọ́kun ẹ lóhùn èmi ah, ah, you know say àwọn ti pa mo fẹ́ máa múyàwó mi jáde kò kò sáyè ni kò sá àbí sáyè wà ní mm, mm, mm. ká tó lọ sọ́fíìsì ká tó. ẹ dúró náà hmm? ṣé kò kí n ṣe wípé ó ní àwọn kan mi tẹ máa ń ṣe tẹ bá ti jáde tẹ ẹ nílé ìṣe níwájú ìyàwó yín lẹsẹ fi wọn pamọ́. no no no tàtọ iṣẹ́ ni oh. mo máa gbìyànjú ṣá. ẹ má máa sọ pé no Jíbóyè irọ́ ẹ pọ̀ irọ́ ẹ pọ̀ nítorí màmá jẹ dáwọn lóhùn sórí kò sí àtọ̀ nù oníbàjẹ́ àti aláìlójútì. àwọn wo ni ẹ tó ń gbọ́. ojú tó lé ojú tó kù òun náà ló mọ gbogbo eh. ọmọ prophet. <laughs> Ah, ah, ah, kí ló dé mo ti sọ fún ẹ you can't be oh. doing this no no no no jẹ́ ó mu nà ó kò sí nǹkan tó wà ń bẹ̀ nà ó. o ah, ti máa fọ òkè ó ti ó ti ń pọ̀ jù ó ti kí ti fẹ́ mọ́ lára eh, last time ta jáde mẹ́rin ló fà. <laughs> mo tún ṣe. ají <laughs> ají hmm? ọlọ́run ní kó kàwé hmm. ah, ah. <laughs> ó lajú rárá o. kí ló rí. màá làwọn ẹ̀ eh, ta ló mọ̀ wípé ibi táyé lajú dẹ́sẹ̀ kò sí nǹkan tó bú tóbi bá wọn síta. àbí owó ṣàlò kọ mi. oye mi ok nǹkan tí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé ó burú kẹ́nìbọ̀dì tiẹ̀ fa sìgá but ó mọ society tá a wà yìí tó bá rògbòyìn tó ń fa sìgá ó lójú kan tó máa fi. ojú wọn ni ah! àdí sórí ah, àwọn ọkùnrin àmà níkà àníkà lọ́nà wo àníkà ọkùnrin kò sóhun tọkùnrin ṣe tí ò ṣe gbé kò síbi tá a rìn sí tá a mọ̀ ọ́ nísìn afẹ́ṣayé ni hmm. Hmm. kò sí nǹkan tá a lè jẹ kò sí nǹkan tá a lè mu kò síbi tá a lè rìn sí hmm. àmọ́ tó bá ti wá kan ọ̀rọ̀ àwọn obìnrin wa ah, ẹ má ṣù sí ẹ má rìn sí ẹ má ṣù sí ẹ wo ayé ti kọjá àtijọ́ ẹni kí wọ́n máa ṣayé a máa ṣe fàájì. wọ́n máa fapá lébi fifty bí i ó kọ ẹyọ kan péré mẹ́rin kọ́ ló dárúkọ sí ló fọ ẹni problem ló fọ ẹlẹ́dẹ̀. tí ìwọ tiẹ̀ délé jọ kan tó ní ìyàwó ẹ̀ ò sí ilé ó jáde ó lọ mọtí ọ àbó lọ ah. no tí ìgbé ẹ bá fa ìkarahun tí ẹ máa tẹ̀lé so you are always together so mi ò rí kankan tó bá mi ìgbà tí ìgbà tí ẹgbẹ́ ẹjọ́ fà ni so i don't think there's any big deal. mi ò ṣẹlẹ̀ rí kò tí ẹ ṣẹlẹ̀ rí kí ah. àwọn mi kà kí n délé kí n má bà á bòye. Eh? ẹ ah. bó máa kún un lọ oh. for real oh. ah. eré ti bá délé báyìí ó ti yé. ẹjọ́ máa fa kíní yìí. Eh. Pẹ̀lẹ́. Uh, Madame, à côté d'elle. The money or your life. Baby. ah ah. Tó tó fún máa wọlé tó máa kó gbogbo Ah, Uncle Dayo, how are you? Eh. báwo ni? Ẹ rọra. Ṣé àlàáfíà I look different lénìí o ṣé o pé all the time bíi kẹwọ senators wear bíi kẹwọ mm. native òun lè máa ń wọ but this looks different. oh really eh, oh, mo kàn ní kí n fi jọ abi. <laughs> ẹ jókòó. ẹ eh, ṣe. ọkùnrin ẹ kí lè máa jẹ. Eh, wọ́n tí a fi mímu yẹn olùbámi gẹ̀ẹ́tù mi water will be fine. You want cold, you want chills, or you want some fruits or mm. something? Inú tí ẹ ń lọ mi no matter. mọ́tò ah. Let me use the bathroom. Kò tí ì fi ẹlẹ́ náà. Kò fi ilé ìjàre. Okay. gẹ̀ ẹ́ sí ìdájẹ́ àti kìnnì. Pẹ̀lẹ́. Àwọn mm-hmm. ah, ah, ti bẹ̀rẹ̀ máàtì. Ọ̀rẹ́ ṣe kí ẹ o, wọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ máàtì o. da. Oh, Adafa Yami. Ah, thank you so much. I ẹ ti ń gbé mi àtọ̀lọ́rọ̀ ah Mm. Look at that, Rochelle. Okay. Well, okay. Mo okay. Mo wà okay. <sighs> Àbí máa jọ gẹ̀dẹ̀. Má ṣe ọ̀nà. Ẹ ṣọ́. Má ṣe ọ̀nà. Èmi láìka ọ̀gẹ̀dẹ̀ gan. Hmm. Báwo ni? i'm okay o ó lágbára àsìkò má jẹ́ máa ti fẹ́ tó ah. ṣé káwo ń bí ni àbí ká lọ sí bá. Ah, kò yẹ kó máa sàn yẹn. ó ti yé mi ó ti mi bá a bẹ̀ta. àbọ̀ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dín ni. ó bébí a lè dúró ń bí tá a bá dúró wọn ṣe yẹn ló máa ní pé eh, z word ó dẹ̀ six fẹ́lẹ̀ àbí seven disturb mi mi ò lè anything lé wọn. wọn kò tó máa check ká wà it's not about it's not about ká fẹ́ lọ mọ̀tí we want to flow with people argue with them socialize ṣó ti gbọ́. bọ bọbọ eh! ẹ̀fọ́ rírò ní bad pẹ̀lú sẹmú. kò ní gbà wá ju tú. <laughs> Ah, ẹ̀fọ́ rírò ibi tí inú ṣe bá mi ilá ilá máa wọ ọkọ. n bíi tú àwọn àti. Hmm. all right. Ah. Ah. ọ̀gẹ̀dẹ̀ yín mà lágbára o ọ̀gẹ̀dẹ̀ yẹn bad gan-an. Boyin boyin. Ah! Whew. Wow. ó ga ọ Jíbóyè ó dẹ̀ pàdé ọmọ ní club ó so do tọ̀ ó love up mani. Eh, eh, no be say i love up ṣebi na just one of them mi ṣàtẹ mi ṣàṣe bẹ́tà ti àwọn Ah, ó tó ti yé mi ti yé mi. àwọn pàw pàw pàw pàw everywhere ni wọ́n já kiri jẹ̀bi kan lèmi ṣáà mọ̀ èkó mo mú àṣà ìfọwọ́ wọn. ó bọ̀ pé eh. pé voice note burúkú ni gẹ́gẹ́ fẹ́ sẹ́ẹ̀tì. Eh. bàtí mi máa gbọ́ ìyẹn bá ní pé ah, eh, Dayọ̀ kí yẹn ti tóbi jù ah! ó ṣe mí léṣe mo lọ jòkó sórí omi gbóná ni ẹni kan fẹ́ pa mí ni gbàtí ó gbàtí yẹn máa parí ọ̀rọ̀ tó bá ní ìgbà ọlá tún máa ríra ah. Ah! mo láyé obìnrin ti bàjẹ́. èèyàn fàṣírí sí ẹ a àwọn òfàṣírí mi lọ́wọ́ ó ṣe mistake ni. but but really that voice no dey always dey careful. àní ìjọ kan ni mo wà pẹ̀lú madam mo ń play orin from my phone bó ṣe lọ bó sí voice note one of these mo sáré kọ tí ẹ ní pé ah! pé mi ò fẹ́ orin tó fẹ́ play next but ó dà kó ká mi mọ̀ kó sọ̀rọ̀ mo sáré palẹ̀ pé. ẹyin lẹ live your life yẹn ebi o yóò di kọkọ tí mi bá hide. àwọn pastor. yahoo need password to my phone. Hmm. really? she has the password congratulations ó deserve ẹ èmi ò lè dán o mm. kódà gan fingerprint tó mm. print ẹgbẹ́ mẹ́jà fún ọ̀rọ̀ lè sọ̀rọ̀ jàre. Um, that uh, proforma invoice to sell the church of uh, 500 acres oh okay okay. Uh, you know we are the one building for them. yes. so now o ma send another one to review the price kí ló tó ń bọ ẹ nà án a máa send mi na because àwọn nǹkan ti change. ìyẹn máa fẹ́ lè díẹ̀ o ẹni kí ni mo rí ìdí ni wípé lóòótọ́ ó ti pẹ́ tá a ti jọ dúnàdúrà pẹ̀lú wọn àmọ́ tí bá tún lọ padà pé ká tún máa yẹ owó owó adágbà àti pé àmọ́ kan tá à ṣe. no no no àwọn ló breach contract tá à ń sọ yìí àti agree láti months back and they never dropped anything they oh, never they, they go back they no never why ṣọwọ́ wá sí pé wọ́n ti ready. àti wípé gan ìgbà tá a said before by voice yẹn mm. tọgbà coat yẹn eh, dollar was three fifty now it's five something okay account oníkàwá kọ sí àwọn àwọn ọ̀dẹ̀ náà insist pé everything we are using for that church o must be imported so nǹkan tá a máa ṣe ni wípé oh better or oh, better still bóyá eh, salary ò tiẹ̀ lè kaná bóyá ká ta lé ẹ ká fi dì. <laughs> no no no vex wọlé that's the point that's that's the truth. kí n kò fi lé mi dì kí wọ́n á máa kó wá sí bq àbí. Ah, eh, tó bá ti lè fọ mọ́tò wọ́n á máa fọ mọ́tò ni. tàwọn estate yẹn wọn ò ní sọ balance. ó mọ̀ kọ́ sí mi ò rí àwọn àti fẹ́ parí iṣẹ́. ṣọ́ra wọ yẹ hmm. fi wọlé i think the the the wọ́n fẹ́ play what they are planning is hmm. táwọn bá ti parí ẹ̀ táwọn bá ti ta first to hmm. kéde kan bẹ́ẹ̀ àwọn bá dáwọ́ padà fún wa but it's not gonna work táwọn bá ṣe ni pé tá bá ti parí ẹ̀ èyí táwọn fún wa we return it to them and we take over. Hmm. kò ń pọ̀ jù náà. Hmm. Ah, mo máa ti rántí o mo rántí o bá ṣe ń bọ̀ ni àwọn ẹ̀gbọ́n ti ẹ̀ pè mí eh, wọ́n ní àwọn máa send check àwọn emb. oh ok eh, ok ok ok àwọn yẹn àwọn ọmọ nǹkan tó ń ṣe. ajẹ́kù di monday. tí check yẹn bá wọlé eh. ah! ó lọ Dubai fún vacation de yẹn ìgbà àtìyàwó mi káti lọ jayé káfà ọmọ ilé. Dubai, Dubai. Uh, Dubai ti cast jàre, I no dey go Dubai. Ah, èmi yọ̀ pé mi ò dé Dubai yẹn. Gbogbo orí mi ojú oh, Amẹ́ríkà, London lọ. Oh, But that Dubai, I just wan go there for the first time. Mm. May I go explore. ta nìyẹn. ẹ káàsán. ṣé madam wà ní. bẹ́ẹ̀ ni sir. <laughs> Wọlé. I'm very well. How are you? Ah. Please come in. Ìgbà ah, tẹ́ pé tẹ́ ní ẹwà ládùúgbò, mo wọ́n dẹ̀ pé kí lẹ wá ṣe. Èèyàn eh, mi kan tí mo gbéṣẹ́ fún ni ó fẹ́ máa dọwọ́ rú. Eh, mo wá ní kí n wá fi ọ̀tẹlẹ̀ mú yẹ̀ mọ̀. Hmm, kékeré lọ̀rẹ́. Eh, kí ló ṣe gangan náà? Ah, mo gbéṣẹ́ fún. Mo sọ gbogbo owó ẹ̀ fún. Ó kọ̀ kó ṣiṣẹ́ mi. Oh ṣá mẹ́nu kúrò ńbẹ̀. <laughs> kí ni máa fi <laughs> oh, okay kí ni máa fi ṣe yín lálejò bá ẹ má bínú forgive my manners please ẹ wọlé ẹ jókòó please have your seat. èmi ah, gan mi ò ní lè pẹ́ ah, mo ní kí wọ́n wo ìyàwó rẹ̀ mi eh, pàápàá jùlọ tí ọkọ ìrẹ́ mi ò fi sílẹ̀ ẹ̀ eh, mo tún ní láti tètè padà síbi iṣẹ́ oníṣẹ́ hmm, kan tá a ṣe kù tí mo ní láti attend sí kí ikọ̀ mi ìyẹn ọkọ ẹ̀ àti Ajíbóyè kan tó padà dé láti ìrìn àjò tí wọ́n lọ. okay mm. ah, mo ní kí n bá ẹ gẹ̀tẹ̀ lé mo rí bẹ́ẹ̀ mo ní. kí lélẹ́yìí. kí n bá ẹ gẹ̀tẹ̀. Ah! <laughs> báwo lẹ ṣe mọ̀ pé mo láìkọ̀ gẹ̀dẹ̀. ah mo fẹ́ràn bó ṣe jẹ́ lọ́jọ́ yẹn. ọjọ́ wo nìyẹn. ọjọ́ tí mo jókòó síbi báyìí hmm? tí wọ́n jókòó síbẹ̀ yẹn. Hmm. báwo ni mo ṣe jẹ́ lọ́jọ́ yẹn. mo ah, ṣe jẹ́ lọ́jọ́ yẹn dùn mọ́ mi gan-an ìdí nìyẹn tí mo fi ní kí n bá ẹ̀rà wá. okay so bẹ̀ ṣe wá ra wáyé sìn kí lè expect kí n fi ṣe báyìí. ah ìbéèrè ńlá nìyẹn màá wá fẹ́ kó jẹ́ kó ṣe jẹ́ lọ́jọ́ yẹn. Okudayo, ah! <laughs> you are very funny, honestly. Ẹ máa ń pààyàn lẹ́rìn o. Okudayo, eh. hmm? máa jẹ ọ̀gẹ̀dẹ̀ yìí on one condition. Àjọ hmm. máa jẹ ni o. Ah èmi ò máa mọ̀ gédé jẹ́ o. <laughs> ó ọkùnrin ayọ̀ ẹ má pààyàn o ẹ ṣe máa sọ pé ẹ mọ̀ ok Chefe fẹ́ mọ̀ gédé jẹ́ hmm? ṣe fẹ́ mọ̀ gédé jẹ́. Ah! tí ò bá dàbí pé mo fẹ́ ní lára díẹ̀ tó o all right. Let's have some tutorials. Oh, really? All right. At the end of the day, mm. maybe. Goodbye. Someone that will wear any. I really love you, come. Mm-hmm. You're not serious, Not nice at all. I hope you haven't forgiven her. This is the kind of girl Ooh. I want to get for you. The, the sexy one, you know. <laughs> You say where am I going to wear it to? ẹ ṣàbà kọ́kọ́ wò náà tí everywhere bá wà conducive why not mm-hmm. we work it together yes sir <laughs> o gbogbo ilé yìí mm. okay okay okay mm-hmm. is this stored is this stored yeah stored ah ọ̀ṣà kọ́kọ́ mm, wò pé. àdí àti ìwé náà pé mo mọ mọ́tò yìí ah. <laughs> but ní àdúgbò yìí ni mo mọ̀ pé mi ò ké àbí alfa ọ̀gbẹ́ni. Ah. èwo ni wọ́n wá ń ṣe ní street yìí. mo wá bá ìyàwó mi gba ẹrù ni èèyàn kan láti Dubai ló fi ẹrù yẹn rọ́yàn kan síyàwó mi so ìyàwó mi wá ní kí n bá òun lọ gba ẹrù yẹn lọ́wọ́ èèyàn kan yẹn tó tí ó bá gbé ẹrù yẹn láti Dubai lọ́wọ́ big sister yẹn ni so mo wá ń wo exact kínní wọ́n ní tí bá ti wọnú estate one Orlando Boulevard or something oyè mi nǹkan tó ṣẹlẹ̀ ni kí ni ìwọ náà wá ṣe ládùúgbò. ò ṣé mi èmi náà kọ̀ ní kí n wá rí eh, bọ̀bọ̀ kan tí mo try láti get some deals from you know business deals so ah, ah. Eh, mi ò tí ì update ẹ̀ mi ò tí ì update ẹ̀ it's a fresh one so mo ṣì ń eh, propose ah, it. èmi náà wo pé irú business wo náà ló mm-hmm. máa dáwọ́lé tó ní fi tó tó ní fi tó èmi àbí tó ní fi tó wa létí mm. hmm, so it's all good ẹ jẹ́ kí mi túbọ̀ máa wá Orlando Boulevard oh, díẹ̀. Orlando àbí ó lè gbọ́ náà ṣàlẹ̀ yẹn níbo tó ti. all right now. Yeah so ẹ eh, kini kini ìyàwó fẹ́. ẹ eh, ẹrù ìyàwó mi sorry ẹ ọ fi ran ìyàwó mi mi ò tiẹ̀ mọ̀ exactly jọ kí lórúkọ street yìí ná ó dàbí pé wọ́n familiar ah, ah, mo rí pé wọ́n jáde òun jáde báyìí ni. ẹ ẹ eh. sọ̀rọ̀ later. ok pẹ̀lẹ́ samari ran club. àbí mo anyhow. pẹ̀lẹ́. kí làjí lè máa ṣe ní àdúgbò yìí ah, ara ń fún mi sí o ẹni tó ń ká lòlò ẹ̀wọ̀n business kan business kan trust me wọ́n yìí <laughs> ah kò burú. Ǹjẹ́ hmm. yìí dùn wọ́n? Oh really? Mm-mm. I'm glad you like it. I don't just like it, I love it. <laughs> mo fẹ́ kó jẹun dáadáa so that wàá lè lókun nù. <laughs> okun kí ni tó máa bẹ̀rẹ̀ yà lọ mọ̀ kí mi gan lákọ̀ ọmọ wà bí ìbọn kò ń sún mi kò rẹ́ mi. Hmm. Eh. awesome ṣọṣà mọ̀ pé òun lọ́lélẹ́ ni o. àgbẹ̀yẹ̀wò àà ní ọlọ́lé báwo àgbẹ̀yẹ̀wò rárá kí no, no no no no no ṣé èyí ni ni ọjọ́ àkọ́kọ́ tó máa spend the night ní ilé yìí ni what's your problem. mo mọ̀ pé kò ń ṣègbà àkọ́kọ́ nílé yìí mm-hmm. àmọ́ tí ẹ̀yàn ń dànù hmm? ah, ah. ọkọ ẹ bá lọ dé lóru <laughs> nǹkan. ooru ọ̀rẹ́ ẹ ó bẹ̀rù ooru ju ikú fúnra gan lọ mọ̀rọ́bà tó bá dé lóru kí ló fẹ́ ṣẹlẹ̀. Hmm? Hmm. <laughs> easy. Calm down. Easy, easy. Kí ni mo gbọ́ tó sọ náà? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Mẹ́wàá ṣẹlẹ̀. Hmm. Ah. Ìjàmbá ṣolè nìyẹn tó nílé bá tají. Ah. Ibo mo fẹ́ sá lọ. Àti wípé kí ni mo fẹ́ sọ wípé mo wá ṣe pẹ̀lú ìyàwó ọ̀rẹ́ mi lóru. Hmm. Ah, yọ̀ǹda mi. I see. That means ìwọ fún rẹ mọ̀ pé kò tó ṣe ó dá. ni. Yes. Ṣáàgó ń búgò. Àjọ mọ̀ pé nǹkan tá a ń ṣe ò Ohun hmm, tí ò dá ò olórúkọ méjì ò dá ni. Uh, èmi ò síbẹ̀. Nǹkan tèmi ṣàmọ̀ ni pé iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ yìí. O máa parí ẹ̀ kó tó kúrò níbà. Iṣẹ́ kí ni? ọ̀tẹ̀ mi fún ẹ. oúnjẹ yìí dùn. Mm. I'm glad you like it. I don't like it. I love it. Awesome. Mm. Really? What is it now? Tẹ̀lé gbà mí ṣẹ́ṣẹ́. Tẹ̀lé. Inú mi gbóná láti látàtẹ̀gùn máa fèsì mi náà. ah but everybody titi na this is working fine. Hmm? Mm. Are you okay? ah Dayo don't scare me o ní bá mi ṣe ṣe sí. kí ni ojú ẹ̀ ń pọ̀ o kí ni kí wo Dayo stop jàre ah kí ni kí ló ṣe what is it? chant say something tí ẹ bá mi sọ̀rọ̀. calm down okay má sọ nǹkan kan calm down don't say anything ah, àní o má sọ̀rọ̀ mọ́ calm down ah Dayọ̀ ní sùúrù ní sùúrù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ní ṣe kí n lọ mú mi wá òun ní rárá pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe é I need to understand you are not saying anything sọ̀rọ̀ náà sọ̀rọ̀ okay okay má sọ̀rọ̀ ó yá má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ àní ó má sọ̀rọ̀ mo dáràn ẹ eh, bò kí ló ṣe nà ó kí ló kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ nà ó ẹ ṣe bá ti jọ ṣe lẹ́tẹ̀ kan tí ẹ eh, eh, Dayọ̀ mo gbé nísòro nísòro calm down ṣáàlẹ̀ máa wà lẹ́yìn pẹ̀lẹ́ ẹ Dayọ̀ kí ni kí ló ṣe bí I don't understand what you are trying to say. Dayọ̀ ojú ẹ̀ máa pọ̀ ó yá pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́sẹ̀ ah, mo dáhùn kí ni gbogbo ilé ìdáyọ̀ you are scaring me o oh. you are scaring me ó yá jọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo ní kí n gbómi wá oní rárá báwo ló ṣe ń ṣe ẹ́. Dayọ̀ Dayọ̀ Dayọ̀ Dayọ̀ gbó listen listen listen you can't do this you can't do this here Dayọ̀. ṣì í nà ẹ́ kí ni ọ̀rẹ́ dáàdì kí ló fẹ́ máa ṣe nínú yàrá mọ́mì lókè dáàdì kúta èkú ọ̀rẹ́ wọn ò jẹ́ kí mọ́mì sinmi gbogbo ọdún lẹ́gàn tẹ̀sí súnyàn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sẹ̀ ẹ́ ìwà ìdọ̀tí kò ní orúkọ méjì sẹ́yìn tó bá ní ojú tó yẹ kó mọ̀. ni gbogbo lọ́sẹ̀sì bẹ́ẹ̀ torí ọlọ́run ojú kò síbẹ̀ yóò. kí ni kí ni kí ló pariwo. mọ́mì kí ló dé. mọ́mì máa bí mo dé ṣe ń bá mi sọ̀rọ̀ náà ẹ wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ ìdẹ̀lẹ̀ bàjẹ́. kí ló ṣẹlẹ̀. mọ́mì ṣèbọ́ ni ẹ tó bá lójú lójú ń ẹ wò gbogbo kọ́tẹ̀ ṣe kò bójú mu kí ló dé dábì kúta ìkù ọ̀rẹ́ wọn sọ bíbá ìdílé kí ni nǹkan gangan tí ẹ fẹ́ sọ kó sí kó ṣe lè wà confidential tó tẹ́ ẹ ní right àti mú wọn kúrò bíbá lọ sínú yàrá kí ni kọ́tẹ̀ sọ ó yẹ sọ fún akágbọ́. ṣé mọ́mí ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah! sórí ilé ó ti ń ga ju onímọ̀ lọ nínú ilé yìí kò lè jẹ́ kó rí ẹ pé gidigidi gan ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́dá gbọ́lé sílẹ̀. rí ẹ pé. gàrẹ láàmú ọmọdé ló ń ṣe. mọ́mí ọmọdé ò ṣe mí nǹkan tẹ̀ ṣe ò dáa kò dáa stop it. nǹkan tí mo torí ẹ̀ pé ẹ gan-an nìyẹn lórí ọ̀rọ̀ ọkọ̀ tó mẹ́nu bà yẹn. kí ni. Ah, jọ ṣe bọ́ ní ìkọ́tẹ́ màá ti ẹjọ́ sọ wípé tó o bá ti lọ síbẹ̀ yẹn tẹ́ fẹ́ra yín ìgbà díẹ̀ ló máa lò ń bẹ̀ wádìí padà wàá máa bá mi gbé ń bí báyìí. kí n kúrò nílé ọkọ mi tó ti ṣe ìyàwó tó ti kó gbogbo nǹkan. ẹ ẹ má gbé yẹn wá o má gbé yẹn wá o ó ṣèyàwó ṣó ṣe gbajúmọ̀ ṣàgbà tent ṣàgbà hall ṣàgbélére à ṣe gbogbo yẹn. ẹ eh, bọ́tà wa lọ sọ pé àfẹ́ kan aláriwo. ẹ ó nídìí ah, ah. ṣé bó nídìí tá a ṣe láàfẹ́ nǹkan aláriwo aṣáájọ lọ sí i ó dẹ̀ nídìí tí mo fi sọ pé ká má ṣe láláriwo ìdí ẹ̀rù ti délẹ̀ yìí. ṣé wọ́n ń ṣèyàwó kó tún padà jókòó sílé bàbá èèyàn ni. mo jẹ́ kí n sọ fún ẹ àgbà ò kì í ya ìmọ̀ èmi ò sọ̀rọ̀ tán fún ẹ lọ́jọ́ kìíní àná nítorí àwọn aládùúrà wọ́n ní ìkọ̀kan tí wọ́n sọ fún mi nígbà tí mo mú orúkọ yín lọ fàdúrà pé ẹni tó lóun fẹ́ẹ́ fẹ́ leléyìí wọ́n dẹ̀ sọ fún mi wọ́n ní ó yẹ kí n ṣàwọ́nṣẹ́ kan lóòótọ́ o lóòótọ́ mi ò ṣe pé bó ṣe yẹ kí n ṣe òun ni mo ṣe fẹ́ ṣe àtúnṣe nísìnyí báyìí wípé kò kúrò níbẹ̀ kó máa bọ̀ ń bì báyìí. no mummy that won't be possible ah, ah kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ fáwọn family daddy. kí ló fẹ́ sọ ṣé o ṣé o yẹ kó wà ń bẹ̀ pé ẹ̀mí ẹ lọ sí ni. mọ́mì ẹ wo kò lè possible mo ò mọ̀ mi ì mọ̀ tẹ́lọ̀ mo ò dẹ̀ mọ̀ ah, kọ́tọ̀ sọ. and again ṣé rí gbogbo àwọn tó ń rí àdúrà àbí kílẹ̀ pé wọ́n sì ń sìn yẹn ṣé rí gbogbo àwọn yẹn nǹkan tó máa jẹ́ lọ́wọ́ kiri. ọlọ́run rán wọn ṣe àwọn olóró ra wọn ẹ̀bùn mọ́mì nǹkan kò ní ṣe mi lórúkọ jésù ẹ̀bùn wọn níbi tí mò ń lọ. o ò lè lọ o ò lè lọ o gbọ́dọ̀ wọ́kàtọ̀ mi o ò lè lọ o mo ti sọ fún ẹ torí àìsí ìsọ̀rọ̀ tán ah. àìsọ̀rọ̀ tán. a nílò ìrànlọ́wọ́ yín gbogbo ìwádìí tá à ń ṣe lórí ikú Mr. Dayo pàbó ló ń já sí. àbí ẹ ní àwọn nǹkan kan tẹ́ lè fi hàn ọ́ tẹ́ lè ṣàlàyé fún wa nípa ikú tó pa ọ̀rẹ́ yín. Hmm. if I o oh, bíi kí nìyẹn. bí ọ̀rọ̀ awo. Ah. èwo tún ni ọ̀rọ̀ awo ọ́fíìsà. Hmm. Ọ̀rọ̀ awo ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárín èèyàn méjì àbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó yẹ kẹ́ ẹ lè mọ ìdí ikú tó pa Mr. Dayo. Ẹ yìí ò fẹ́ máa yé mi mọ́. It's like we are going back and forward. It's an obvious case for Christ's sake. Gbogbo wa la mọ̀ pé ilé kan Dayo kú sí. And if I go to ask anybody that kind of question, àwọn ló mọ̀ bó ṣe ṣe ra wọn náà. Mr. Jiboye, ẹ̀yin lè pa Mr. Ọlọ́run má jẹ́ ọlọ́run ebi tí mi ò lè pa ordinary cockroach ni màá wá pa odidi èèyàn ah, i don't understand what is happening there now bí direction òun ní kéèsì lọ sí i lọkùlọ lẹ́fí lọ mí ìlà o. ẹ ṣàánú mi bàbá mo ti dé o. ẹ sùúrù ẹ ṣe sùúrù ẹ báyìí ẹ ìwọ ó yá ẹ bọ́ àyè ó yá ìdílé wọlé ẹ ẹ máa gbé ìṣó ẹ gbé wọlé ẹ ẹ tẹ́lẹ̀ káyì. ọkọ mọ mi how you dey ok kí ni nǹkan tẹ̀ ń wà ní this inside. ó ṣe máa bẹ̀rẹ̀ irú béèrè bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi. èdè gan-an àtàmátàsí. mo fẹ́ kí o tẹ̀yàwó ẹ̀ ní dáadáa bóyá ọlẹ́nìkan tó ti fẹ́ rí tí ò fẹ́ mọ́ tí ìwọ̀n fẹ́ bà nǹkan jẹ́. ṣé bí wọn ló máa ń sọ pé ẹni tí ò bá fẹ́ káwa jẹ òun ló. a máa yọ owó ẹ̀ kúrò nípò. yọ owó kúrò náà wọ̀. So, o kò ṣe yẹn máa easy ṣá. tó bá easy wọn ni gbé wá fún mi ṣùgbọ́n pé difficulty ni mo love jù. Hey, but that is not enough reason for him to kill her. Ọmọlára, what are you saying now? Ah, ah. Stop them! Open! Move! Move! Ow! Move! Ẹ tí àwa bá dúró tì, ó máa wọlé. Láíláí. Okay, I won't. Kí lẹ mí? Ẹ jẹ́ máa forí ọkà ọmú. There is fire on the mountain. Ṣé kí ló fi ṣẹlẹ̀? Báwo la ṣe máa ṣọ̀rọ̀ àwọn party members tó kù? Nítorí ajá ni bàbá ti lẹ́nu lẹ́yìn olóṣù náà máa la ọ̀bọ̀. Èmi ò wá kí n ṣọ̀bọ̀. Kì ní wọn lóhùn láàbì omi. Èmi ní fẹ́mẹ́rẹ́sì máa pa wọn jẹ. Next Friday, yes, ní birthday ìyàwó mi. Happy birthday to the sweetest mother in the world. Surprise! gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ tí ò lè mọ́kọ wálé. kí ló dé tó fẹ́ fi mí sẹ́ẹ̀sì. bó ṣe wù ọ́ lọ́kọ̀ọ̀kan fi mí sẹ́ẹ̀sì ọlọ́run fi ọ̀sùn ó máa bá ń fi ọ́ sẹ́ẹ̀sì. ó ní gbèsè rè é ó ní gbèsè rè é. mo sọ fún yín para àwọn òòyà. ẹ wo gbogbo orí burúkú ti hàn tẹ́ ẹ̀ ṣe wù kò sí tọkàn gbámúlé ta pẹ̀lú eléyìí o orí ẹ̀fọ́ gbámúlé láta o ẹ̀dùn ẹ̀dùn gbámúlé láta o. ebi èyí lẹ pẹ̀lú ayé lídà ẹ kó gúrùpù jọ ẹ̀yin ò mọ̀ pé every blessed month kó tó ní kóṣù máa parí yẹ kẹ́ ẹ máa wo ilé àwọn ọmọ ẹgbẹ́ yín kọ̀ọ̀kan káàkiri. bẹ́sẹ̀ wò mí ayé mi ti ta kọjá àdáyé. èmi mo kó bá yín. ayé ò sẹ́ wọn kì í bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló ń ṣe é. asájẹmọ ọ̀rá ìdí látijọ́ yìí. Ah, ẹni bí ni. ó yẹ kó ti yé. wọ́n ní stealing by trick wípé firing on money wọ́n tún ní kinní kan money explode àbí nǹkan ẹ̀ mọ́ ẹnu wọn ló ti bọ̀. àbẹ̀wò ah, ìfi nǹkan kọ̀ mẹ́wàá ó ṣe látọwọ́ mi láti ilẹ̀ ló ti rìn dé Badagry ah. Badagry ló ti rìn dé Kútọ́nù Kútọ́nù lọ́gbàdé làkọ́jì ìlàkọ́jì lọ́gbàdé Tógò Tógò lọ́gbàdé lóbẹ̀ lóbẹ̀ lọ́gbàdé Ghana Ghana ló cross Gambia. ẹ wo kele gẹ́gẹ́ obìnrin tó bá ti gbọ́tọ̀ kọ́ kó lè mọ̀ yá ẹ wo kele gẹ́gẹ́ lórí ẹ má gbọ́dọ̀ ọlọ́rin burúkú ààrẹ kò ní yí ọbí mo sẹ́wọ̀ ìwọ gbogbo gọ́mùlátà ọwọ́ àṣẹyàwó kò ní dáa fún ọ ẹ̀yìn ìyàwó ní mẹ́ni fún ọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀kọ́. ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára torí pé ayé ń dógó torí pé ayé ń dógó ẹ jẹ́ ká kíyè sára